inú ọ̀pọ̀ àwọn gómìnà orílẹ̀-èdè yìí ni kò dùn sí gómìnà adémọlá adélèké ti ìpínlẹ̀ ọ̀ṣun ẹni tí àwọn tiẹ̀ tún mọ̀ sí ìmọ́lẹ̀ lórí àṣírí ńlá tí ọkùnrin tó fẹ́ràn kó máa jóná tuntun ní ọ̀sẹ̀ tí a wà yìí ẹ̀rọ rántí pé lásìkò tí gómìnà adélèké tó ń bá àwọn ọmọ ìpínlẹ̀ ọ̀ṣun fọ̀rọ̀wérọ̀ ní orí rédíò osbc ìpínlẹ̀ ọ̀ṣun ìní ó mà tú àṣírí ìpèsè ẹ̀rí bẹ́ẹ̀ ṣe ń wò yìí owó bíi ẹgbẹ̀ta mílíọ̀nù náírà six hundred million naira ìní òun gbà gẹ́gẹ́ bí owó ètò ààbò èyí tí wọ́n ń pè ní security vote lóṣooṣù láti fi mú ètò ààbò bá ìpínlẹ̀ Ọ̀ṣun ṣùgbọ́n tó ní owó náà tí ọ̀pọ̀ àwọn gómìnà máa ń ná òun kì í gbà rárá bẹ́ẹ̀ lòun kì í ná o ó ní ṣe lòun ní ká máa kó sí ìpínlẹ̀ Ọ̀ṣun láti fi mú ayédẹrùn fún àwọn mẹ̀kúnnù ẹ̀rùn àti pé ọ̀rọ̀ owó ètò ààbò àwọn gómìnà èèyàn security vote ó ti di nǹkan ńlá tí ọ̀pọ̀ èèyàn tí wọ́n máa ń pe àwọn àjọ tó ń gbógun ti ìwà àjẹbánu àti jẹgúdújẹrá ìyẹn EFCC EFCC láti ṣèwádìí àwọn gómìnà sí i nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn gómìnà ni wọn kì í lo owó náà fún ètò ààbò tó jẹ́ pé àpò ara wọn ni wọ́n máa ń dà sí lóṣooṣù bẹ́ẹ̀ lọ́pọ̀ èèyàn kò mọ iye tí owó ọ̀hún jẹ́ gẹ́gẹ́ bọ́pọ̀ èèyàn kò ṣe mọ iye owó oṣù táwọn aṣòfin Àbújá tí wọ́n ń gbà ṣùgbọ́n o gómìnà Adeleke yìí mà ti tú àṣírí fún ìgbà àkọ́kọ́ kò jẹ́ kó dì í mọ̀ pé ẹgbẹ̀ta mílíọ̀nù náírà six hundred million naira ni owó security vote tó ń kan òun o tọkùnrin náà sì ní òun kì í fọwọ́ kan owó náà tàbí náà rárá ó láwọn mẹ̀kúnnù ìpínlẹ̀ ọ̀ṣun ìlú náà lé lórí látìgbà tí adeleke ti tú àṣírí la gbọ́ pé inú ń bí àwọn gómìnà kan pàápàá tilẹ̀ yorùbá ibi kò yẹ kí ọkùnrin oníjó náà kó jẹ́ kí àwọn èèyàn pàápàá àwọn ọmọ mẹ̀kúnnù kí wọ́n mọ iye tí owó ètò ààbò yan security vote àwọn ń jẹ́ lóṣooṣù tí wọ́n sì ní dípò tó fi sọ iye ẹ̀ ṣe ló kàn yẹ kó sọ pé òun kì í ná owó náà sápò ara òun tí ò yẹ kó dárúkọ iye tí owó náà tó ń jẹ́ lóṣooṣù rárá.